Wa alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Abẹ́sẹ̀ Ògbómọ̀ṣọ́ ni. Bàbá Kábíyèsí, Aláyélúwà, His Imperial Majesty. Ọba ṣe bá ọ. orúkọ kẹkẹ kẹta wọn ní kí ìyẹn ọ̀dọ́ ẹ̀yin brothers and sisters pé asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatu. bó tilẹ̀ jẹ́ pé àwọn èsè àtinúmọ̀ràn àmọ́ dájúdájú àwọn lè mọ̀ pé ọ̀kan nínú ẹni tí ẹ gbọ́ tí ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ tàbí tó rí bẹ́ẹ̀ ni ẹ wá fi ẹ̀hónú yín hàn. bẹ́ẹ̀ni. bàbá tí bàbá ní ìgbàgbọ́rọ̀ náà tí gbogbo àwọn àgbààgbà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sì jókòó lé lórí ni pé gbogbo ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ nípa mọ́ṣáláṣí wa ti àárín gbogbo ọjà gbó ni ní ká yẹ lẹ́ẹ̀kan náà kí ló dé fà á ni wípé níjó ní agbọ́pọ̀ àwọn kan tí àwọn kan tí wọ́n sí kó má di pé yóò wá dá ìjà sílẹ̀ láàrin àwa mùsùlùmí èyí tí ó dẹ̀ bójú mu. ìdí nìyẹn pé àgbẹ̀ wà lọ́jà lórí ọmọ tuntun wá tó tó mo ṣe bí òwe. lágbà bá dá ní bàbá lágbà bá dá ní bàbá lágbà bá dá. kí ló dẹ̀ fà á tọrọ fi rí báyìí ni pé èyí náà mọ̀ pé ìdílé mẹ́fà ni wọ́n ń jẹ ológbòmọ̀ṣọ́ ìdílé Ayílára ni wọ́n lọ́kà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ àwọn tó jẹ́ àgbààgbà nínú ìdílé náà wọ́n bá ní pé tọ̀ ẹ táwọn fà sílẹ̀ sẹ́ aláwọ̀ gbàgbọ́ máa wọn ni a tẹ́lẹ̀ yìí náà lẹ fà sílẹ̀ tẹ́lẹ̀. olórí ibú ni à olórí ibú ni à. ẹ kú gbà ẹ kú gbà ẹ jọ. bàbá wa sọ pé orin tí àwọn dúró lórí lórí ní oyè tí àwọn jẹ àti olórí tí àwọn jẹ fún ìlú Ògbómọ̀ṣọ́ ni pé gbogbo tí àwọn bá máa ṣe àwọn fi fairness equity and justice làwọn dì mú ìtumọ̀ yẹn ni wípé gbogbo tí àwọn bá fẹ́ ṣe àwọn ó ṣe déédéé lórí ẹ̀ déédéé náà wá ni wípé tó ẹ̀yin ọmọ ayélujára a nífẹ̀ẹ́ lómi ìsìnkú yín o àmọ́ ìtọ́ba wà láàrin yín ẹ̀ lọ yanjú ẹ̀ ní. ibi tí. Ògbómọ̀ṣọ́ ni nígbà tí ẹkúṣùrù. ẹ ẹjẹ wọn sọ̀rọ̀ ẹjẹ wọn sọ̀rọ̀. ẹ mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ a ní ẹbí a dẹ̀ níran a fògbó ìtòfàní ẹ̀ tá a fi lè jẹ́ kí àtọ̀húnrìn wa kan wá dà wá láàmú ńlẹ̀ fúdi eléyìí ẹnikẹ́ni tí a bá fẹ́ fà á lẹ̀ nípò ṣàbóyè nílùú Ògbómọ̀ṣọ́ a máa lọ wádìí wọn láti inú ilé wọn ilé náà lánìkan fà á lẹ̀. ẹni sùúrù náà. gẹ́gẹ́ bí ìgbà táwa fẹ́ jẹ abẹsẹ̀ inú ilé abẹsẹ̀ wọ́n ti mọ́ máa bẹsẹ̀ jáde. bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ gbogbo ìdílé tí wọ́n ń jẹ Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́ inú ilé wọn tó bá kàn ni wọ́n ti ń fà sílẹ̀ bẹ́ẹ̀ náà ni tìmáàmù náà torí aníbi níran ni wá fúdi eléyìí gógógún tọ́wá wà láàrin àwọn ìdílé Ayílára ní kábíyèsí ní kí wọ́n lọ yẹjú láàrin ara wọn ààyè lomi ìsìnkú wọn o tí wọ́n bá yẹjú ẹ̀sán kọ́ yọjú sí wa lọ́wọ́ sí i. kiri fún wa ẹgbẹ́ ojúmọ́. Ẹ̀rọ ẹni bàbá sọ̀rọ̀ ẹ̀rọ ẹni wọ́n ti gbọ́. Ẹ dàgbọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. Ebi tọrọ wa wà nìyẹn pé kọ́mọ́dà bẹ́ẹ̀ gbẹ wà nínú òkùnkùn. Ìdílé ayélára ni ọ̀rọ̀ wà lọ́wọ́ wọn yóò ṣe yá wa sí torí náà kẹ bá wa bá wọn sọ̀rọ̀ kí ààyè yú kẹ lè tètè wá máa kí. ẹ̀mú sùúrù. Bàbá ṣẹgbọn kókó lọ́rọ̀ ìlà ti sọ fún yìí yẹn ẹ má jẹ́ kí ọfà jà ẹ má jẹ́ kí ọfà ẹ bàjẹ́ káwọn yóò béèrè béèrè sá. máàmù tùdíkọ́ rèé ẹ dákun ọ̀rọ̀ tí bàbá wa abẹsẹ̀ tí wọ́n sọ ní ìsìn báwo ló ṣe rí lára yín kí lẹ wò pé kí náà nàbáyọ. ẹ pẹ̀lú tí wọ́n sọ ní ìsìn wọ́n sọ̀rọ̀ indirect. ok indirect ni wọ́n sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ direct. ok so àmọ́ ibi tí wọ́n sọ fún wa ní ìsìn ni pé ṣé ká ti mọ́ṣáláṣí àbí kẹ́lòmíì ó wá kírun hmm. báyìí ṣe pé ká ti mọ́ṣáláṣí ni èyí ò lè ṣeé ṣe hmm, hmm. torí pé kò possible kẹ́yìn ọmọ jọ́sìn. kẹ́yìn ọmọ jọ́sìn sáà ni jọ́sìn ni hmm. ṣùgbọ́n tó bá ṣe yí pé kẹ́yìn ọmọ mọ wọn sọ̀tọ̀ ẹnjọ́ wàá kírun fún wa fẹ́ mọ̀. àbí ṣe bẹ́ẹ̀ yín sáà ni wọ́n ń kírun lé lórí. ẹ̀yin sì lẹ́yìn ẹni ẹ̀yin lẹ́sìn mẹ́tọ́ tẹ́yìn lọ́rùn. bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ kírun fún wa dandan ni ká mọ̀. àfẹ́lẹ́bọ. ok ok àfẹ́ńtẹ́mọ̀ jórí èèyàn. kò sí ẹ̀ka báwo ni kí ni ń fa wàhálà ìgànnà lórí pé ẹ ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀ gangan nítorí tẹ́mi gbọ́ ni pé wọ́n ní mọ̀mọ́ ṣe ọmọlé ayé lára ìbéèrè tẹ́mi bá fẹ́ bi léèrè ni pé ṣé fámìlì tí lọ́ọ́ fà kalẹ̀ fún wọn ni. kéde fámìlì wa o ilé ayé lára ló mú wa fúnra wọn ọdún kejì sí re fúnra wọn bẹ́ẹ̀ ni ni wọ́n mú mọ̀mọ́ wa ọdún kejì re ṣùgbọ́n iṣẹ́ yẹn wá látọ̀dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ni. ok ìmọ̀ọ́mù sì sọ pé tọ́ọ̀bà jọ ń ṣẹ̀ṣe jọ́nsẹ̀ ṣe. ǹdọ́gba mm, mm, jọ́ sàkálà. jọ́ sàkálà mm. kèéjì ṣe máa ń mú nìkan ní kọ́kọ́ ń so ilé. àmúṣe mọ̀rẹ́ mi kan Saheed Shittu. ìyàtọ̀ fún Saheed Shittu ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti sọ. Eh, gẹ́gẹ́ yọ̀ máa ṣe bọ́. bọ́ọ̀bà sí mi sìn mi bọ́ọ̀bà sí nǹkan mi sìn nǹkan mi ah, ah. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí ń sọ yàtọ̀ fún ṣùgbọ́n èmi ah, ọmọ jí ń dún àwọn èèyàn lórí pé kí ni ná má ṣẹbọ sí adi wàhálà bó wù ọ lọ ṣẹbọ ìmáàmù ń sọ lórí mímbàrí bó bá wù ọ lọ ṣe ṣe láti gbà táwọn èèyàn ṣẹbọ ni táwọn èèyàn ṣẹbọ láti gbà. àmọ́ wọn píríṣì tí wọ́n pé má ṣe o wọ́n ṣe bọ wọn ò sì wá bọ́nú ilé rẹ wọn ò wá bọ́nú ilé rẹ náà. ara kan fẹ́ yọ̀ mọ́ mu nù. ara wọn fẹ́ yọ̀ mọ́ mu nù o. inú ọmọdé ayélujára ni wọ́n kàn parọ́ ni. ọmọdé ayélujára ni wọn náà bí ọba sọ ọmọdé ayélujára sáà màmá mu bí kankan tẹ́lẹ̀ ni. àwọn náà wọ́n mú wa. àwọn náà wọ́n mú wa náà. àwọn mú màmú bàbá yanis wọn ní kéèyàn sọmọlé ayé lára gbogbo ìlú sì ti tẹ́wọ́ gbà. Ah, àwa ilé àti àásọ nìsín ni pé ọjọ́ mọlé ayé lára o ọjọ́ mọlé ayé lára o ah, ah. ebo ni ọsàn ni mọ níwọn bá ti. Mm, ó sì jọmọ Ògbómọ̀ṣọ́ eyín náà tó. ó sì jọmọ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni. ọlẹtọ sí mùsùlùmí sì ni. mùsùlùmí gidi. ẹni náà mo wí o. so wọn sì jẹ olùmọ̀ níwọ̀nba tiwọn torí kò sẹ́ńtọ́ mọ̀ tán láyé Ọlọ́run nìkan ló mọ̀ tán èyí ò lè sọ pé èmi èmi o èmi mọ gbogbo nǹkan tán mm-hmm. kò sẹ́ńtọ́ mọ̀ tán mm. wọ́n mọ̀ níwọ̀nba tiwọn ìjẹ́ sì ń sọ ń jà wá lọ́rùn àwa ń jà wá lọ́rùn ń tẹ̀lù lọ́rùn ń tẹ̀lù lọ́rùn tó fún díẹ̀ yìí àti yín àti hùhùn àti òwò wọn ò lè ní amákirun o wọn ò sì lè gbé o wá wọn ò lè gbé lómi wá ṣùgbọ́n ìmọ̀ràn tèmi ó fún gbogbo àwọn àyìn èèyàn wa ẹ̀yin ọ̀dọ́ wa ẹni wípé ibi tí wọ́n bá sọ̀rọ̀ sí ẹ àgbà báyìí torí wípé wọn ò sọ fún wa pé yóò mọ̀ mọ̀. bẹ́ẹ̀ni wọn làwọn ni wọn lọ yanjú rẹ nílé nínú ilé eh, eh, tẹ ti mú wá tẹ ń dá wàhálà lẹ. wọn ò sọ fún wa pé yóò mọ̀ mọ̀ o. wọn ti sọ pé àwọn wọn sọ yóò mọ̀ mọ̀. wọn ò sọ pé yóò mọ̀ mọ̀. wọn lè ní kí mọ̀mọ̀ step aside for main time ó possible ṣeé ṣe ṣùgbọ́n wọ́n fi yanjú ọ̀rọ̀ yẹn. wọ́n fi yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n yọ̀ máa o. ìmáàmù ni máàmù sì ń jẹ́. ìmáàmù ni máàmù sì ń jẹ́. Mhm. so tí wọ́n bá wá yọ yan máàmù tí wọ́n bá wá yọ máàmù ẹni tí wọ́n fẹ́ fi bẹ̀ á mọ̀ tó bá yẹ pé nulẹ̀ ayílára ni á mọ̀ tó bá yẹ pé nulẹ̀ mi náà ni á mọ̀ nísìnyí wọ́n ti gbé iná ló fi jẹ́ ipe tọ̀ wọn ò jẹ́ mọ́mú ní ayélujára mọ́ nìyẹn. ok tí wọ́n fi lè yọ ìmọ̀mù. wọn ò jẹ́ mọ́mú ní ayélujára mọ́ nìyẹn torí pé ẹlòmíì tí wọ́n bá fi bẹ́ẹ̀ ok ṣé àwọn olùmọ̀ tí wọ́n ṣe tẹ́sì fún wọn àwọn olùmọ̀ lọ́sà ṣe tẹ́sì fún wọn kì í ṣe pé àwọn ní ayélujára pìrìsẹ́ntì àwọn èèyàn àwọn èèyàn ṣe àwọn wọ́n kó gbogbo wọn lẹ́jà pọ̀ ni kì í ṣe wípé wọ́n lọ mú ní fámìlì wọn gangan wọ́n kó wọn lẹ́jà pọ̀ tọ̀ wọ́n sì ṣe tẹ́sì fún wọn torí pé àwọn olùmọ̀ nínú ìlú iná lọ bá bàbá wọn àná wípé tọ̀ ọ̀nà ìmáàmù ẹ jẹ́ kí ìlú ọmọ àyàn ilé tó bá kàn náà ní ọkàn ilé tó bá kàn òun náà ní ọkàn òun gangan àwọn gangan ni wọ́n sì pìrìsẹ́ǹtì ṣùgbọ́n ẹ jẹ́ àmọ́ ṣẹ̀sáàmù fún wọn ẹ má jẹ́ fi gudu èèyàn ká fi ṣe wọ́n dẹ̀ ní kọ́ ó ti kàn yín àbí wọ́n dẹ̀ àwọn èèyàn wá. eléyìí sì ń mọ̀sán lárugẹ. ìmáàmù yìí àkùkù mọ́ gbogbo ẹni ẹ̀kọ́ ọ̀mọ́ lógun máa sọ tẹ́lẹ̀ wọ́n sì ṣẹ̀ṣá mú. gbọ́ pé wọ́n ní wọ́n ń ṣe ìmáàmù bí kan kí wọ́n tó kọ̀wé sí wọn pé wọ́n fi lẹ̀. wọ́n sì fi ilẹ̀ lábẹ́kúta náà wọ́n sì ṣe gbogbo ẹ̀ pátápátá tọ́ àti ìgbà tí wọ́n sì gbé fún wa pé tọ́ ẹni tó páàsì ni o fine àṣà gbọ́ ẹni tó páàsì àgbọ̀n tó sọ dáadáa dẹ̀ ń ń sọ àríwó pé ah, ẹni yìí páàsì lóòótọ́ wọn ò pé wọ́n ń dọ́gbọ́n ẹni yìí ọ páàsì ń tòótọ́. àwọn tó ń yan orí wọn pé. bàtà wọn ní ìsàlá tó ṣe. along the line wàá mọ tó ṣẹlẹ̀ tó fi di pé gbogbo ẹ̀ wá di pé kì í tún sọmọ ilé mọ́. ń tó ṣẹlẹ̀ náà ò ju pé ìjẹkújẹ oge ìjẹkújẹ ní ìjẹkújẹ bó ìjẹkújẹ ní láyé sájà ìjẹkújẹ ní lórí wípé ìmáàmù tùdíkọ́ làwa kọ̀ǹfàmù ni kọ̀ǹfàmù ni tọ́jẹ́ kú jẹ́ ni. èyàn ó sì èyàn ìdìtẹ̀ olórí. ó mhm. kálukú ló ṣe ẹ̀bí mọ́ tiẹ̀. èyàn ìdìtẹ̀ olórí torí pé nìsín mùsùlùmí làwa a lè rí mùsùlùmí ẹgbẹ́ wa ńlẹ̀ ká máa tẹ̀lé babaláwo kò mhm. ṣeé ṣe mhm. mùsùlùmí làwa a sì mú nǹkan míì mọ́. ọlọ́nà lè ń pè. ṣé bọ́lọ̀ nǹkan yìí náà ni. ní sì ń dáhùn. ní sì ń dáhùn. ìkàwọ́ ṣe wá wá tí ó sọ yí pé òun òun o súnmọ́ àmọ̀nù súnmọ́ kábàrú lòun àfẹ́yùn. òun fẹ́ gbé yín gógó nù. àgbà àgbà gógó àgbà gógó tiwa ni pé sọ fún wa ntọ́lọ ń wí ntànà bíi wí ìmọ̀mù nìkan kọ́kọ́ ní ọkọ̀ ṣe lè nà é ṣùgbọ́n bí mọ̀mù ṣe ń sọ tí wàhálà yìí fi dàbí wà pé ń pọ̀ lójú àwọn èèyàn ni pé kèé pọ̀ nínú mọ̀mù ìlú tí máa ń sòótọ́ kèé pọ̀. tó tún central mosque. iná ni iná ni máa mú òlu hmm. tó yẹ pé gbogbo òlu ń gbọ́ tí ó wà sóòótọ́. ìwà tó ṣàgbàlagbà pé tá a bá sọ pé. òótọ́ lọ òjú gbọ́ èbó ìmọ̀rọ̀ èbó. àní tẹ̀lé èbó. ìmáàmù gan ló gbọ́ mẹ́sàn tiẹ̀ yàtọ̀. ó yàtọ̀ o. ilé èbó ń sẹ̀. àlàfẹ́ràn ìmáàmù ìmáàmù lajú gan. ìmáàmù ni o ìlàfẹ́ o tèmi nu o. lóko má sọ.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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV driving you round the world.